وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين wàlá ẹ̀sìn ìdánwò lèmi iná ìlà ọ̀sáàrọ̀. èyí ni ètò yín pé wá ìpè òdodo tí ó máa dé sí ìgbọ̀ yín ní dédé àsìkò yìí àwọn tí wọ́n ṣe olùgbọ̀wọ́ ètò yìí náà ni ìyá wa Maryam Adéníyì ìyá wa Siddiqa Adéníyì pẹ̀lú sísá wa Zulaikha Abíọ́lá Olúwatómísìn pẹ̀kínlá dáa rẹ̀ lọ́mọ bá bàbá wọn Abdulrahim Ṣètù Adéníyì tí wọ́n jẹ́ bàbá àdínì ìsọ́bẹ́tòlẹ̀ kọ́yìrì ìpẹ̀rù rẹ́mà nígbà ayé wọn àwọn alfáà wa tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa wọn náà ní samahatu dr ishaq abọlọrẹ muhammad al-awwal hafizahullahu wa ra'ahu tí wọ́n jẹ́ imam da'watul haqqi central mosque lẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀ máa bá wa kán lọ.

يا جامع لما ìkẹfà ni mò ń kọ́ lọ lábẹ́ta yìí náà. yájá mi àlìmáàlè. let's go there. yájá mi àlìmáàlè. àwọn tó ní lánàá àwọn dà àwọn tó ní dà. yájá mi àlìmáàlè. gbogbo tó pàtó dájú bí pọ̀ láwùjọ wa nìyẹn. ayé ni alìmáàlì. Kọ́rọ̀ jọ láyé tó ń kó jọ tó ń kó dúkìá jọ. Kí dúnìyà. Kìí ṣe tó fẹ́ lò. Yá já mi alìmáàlì. Pé kìí ṣe pé ń sá sọ ni pé ìwọ̀ ni ní mọ́tò ní ètò sí. Ọlọ́run náà ni a ní ìdílé yẹn. Wà sí nígbà tó wọ́n ní káàkiri ní káàkiri ní káàkiri tó ń dèmọ́lẹ̀ tó ń fó dèmọ́lẹ̀ kiri ìyẹn ló jẹ́ kó dájú ló jẹ́ kó láhun. yá jà mí alimali. ó ní torí pé wọ́n fi sànú ọmọ ẹ̀ lẹ́gbẹ̀ẹ́. bí dúnìyá lè wá rí fìdí. ó kọ́lé nítorí pé wọ́n ní á àwọn èèyàn owó táwọn èèyàn fi ń gbalé ní títí ní agbára bí jẹ́ kí ló pọ̀ kí n ṣe tèmi ní rẹ̀wọ̀n fáwọn èèyàn. bí dúnìyá lè wá rí fìdí. àníyàn kọ́ nìyẹn. ó gbọ́kọ́ sọ pé ọ àdúgbò jẹ́ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ three flat two fifty thousand naira ni àwọn ọmọ ẹ̀jẹ̀ àwọn àdúgbò báyìí tó bá ń gba two bedroom flat ní one point five million wọ́n náà bá ní èlò lọ́ntà lẹ́bẹ̀ẹ́ èmi náà gbọ́dọ̀ ra ní síbẹ̀ Jọ́jọ́mí àìmọ́. Ìwọ ara ìsí ọ̀kọ́ kọ́lé síbẹ̀ láàrin ọ̀yí pé ìwọ fẹ́ gbé ti ẹ̀ fún àwọn aláìní àwọn mẹ̀kúnnù kọ́ mọ́ wá sanwó kékeré kò mọ́ wá gba aládá lọ. Tó bá pà ní ọ̀tọ̀ fi kọ́lé síbẹ̀ ní àbú ẹ o. Jọ́jọ́mí المال بعد الموت تنتفعي ìbéèrè táa fà wà iníká béèrè lọ́wọ́ ẹ sọ́lọ́n bá lè ní kò rí ánsà fún àwọn àtàbílmálè báwọn èrò síwájú ẹ wọ́n rí ánsà fún hálì àtàbílmálè tó bá pọ̀ pàápàá tó bá jẹ́ ẹni tó ní rònú gbọ́dọ̀ tó ní kodòkó bẹ̀rẹ̀ sí sun fún hálì àtàbílmálè ìbéèrè náà rí gbà hálì àtàbílmálè ṣàfihàn. Ètò bá ti kú tán, ó tún padà bọ̀ wá náwó yìí. tán lọ lánàá tó padà wá lo yàrá tí wọ́n lò gbà tán wà láyé. Àmà bùyú dùkà. fi dùn ní àfáwá àti àtún. Wàlẹ̀ ìtakọ́ bí wọ́n kà bá àjà lè máa ó Fọ́lẹ̀ ìtakọ́ bí wọ́n kà bá àjà lè máa ó ò bá ná nínú owó ìláyé kó o fi fẹ́ sàárẹ̀ ara rẹ̀ ń jọ tó bá kú kó o kú sọ́kà àwọn èèyàn máa ṣàdúrà fún ẹ̀ kọ́ máa rántí ẹni dáadáa wòlé tó kọjọ́ ọ̀ràn jọran ó kọ́ mọ́sálásí kan ṣo. látún mùsí kí lè máa là wà sẹ́rí dílì lára tó bá tiẹ̀ lè dá mọ́sálásí kì mọ́lẹ̀ kó kọ́ yìí tí wọ́n ti kọ́ lọ lọ́wọ́ tí wọ́n láàkì ń bẹ̀ lọ ní tó wọ́ ó máyà tó dí mọ́wọ̀ yóò tó gẹ́ látún múṣe kí lè máa láàá tí aláti ẹ̀wọ̀n èèyàn tó bá tún gbà ń gbà tí wọ́n wá wájú ẹ̀wádágbọ̀n òun wà sáré pọ̀jú bọ́ọ̀lù dé yìí ìmí ẹlùmí kẹ̀rẹ̀ rí ṣe wọlé ló tún dìlítì. látún mùsí kí lè máa là. fún rẹ̀ lọ́nà sẹ́sí ẹ̀dì kí. wá sẹ́rú bí lè là ábìhì. iye owó ni kó wà lọ́wọ́ èèyàn kéèyàn náà. wá sẹ́rú bí lè là ábìhì. wá yọ tọ́lọ́ látara tọ́lọ́ fún ẹ má jẹ́ kí ṣe tọ́ ní tàn ẹ́. fàyínà àsìbákà mí ní kò rìn jì wá ṣàbárò. fàyínà àsìbákà mí ní kò rìn jì wá ṣàbárò nẹ́bì nínú táà ń lò láyé yìí ó ní kí la fẹ́ jẹ kí la fẹ́ wọ̀ kó sà wo kó máa sọ pé nílé òun nílé òun nílé irú mẹ́tálítì wò rèé ìlúmí akọ́lélè jọ̀rọ̀ jọ̀rọ̀ ẹ̀.

ó bá lówó ju ìyàwó ẹ̀ lọ ó bá lówó ju àwọn ọmọ ẹ̀ lọ ìmíkẹ̀rẹ̀ rẹ̀ á kàn máa fowó yẹn àwọn ọmọ ẹ̀ jẹ́ ni a máa fẹ́ kí wọ́n sówó. Yẹ́kùrù lè àbídù máa lè máa lè. Arábìnrin ẹ̀rú a máa parí owó mi owó mi owó mi Iná máa làrú máa lè kí ìsàlátàn. Arábìnrin tó ní nínú dúkìá ojú mẹ́ta lọ. Iná máa làrú máa lè kí ìsàlátàn.

àfi kókó àfi kó sáà máa mú kókó kó dẹ̀ máa jẹ bọ́ọ̀lì àbí búrẹ́dì kó máa rọ́mímú inna lillahi wa inna ilayhi raji'un wọ́n tún sọ fún títí lọ sútù pé ẹ máa jẹ fúrútù ó tún débi oní fúrútù báyìí kò tún lè ra wọ́tàmẹ́lò ó dín dí ìdí mọ́lá tún gé oní tírọ̀ rẹ̀ ló tún rà kanjálù ló tún bèèrè èyàn ti ẹ̀tún wá gbádùn owó ọ̀hún wọ́n ní àwọn ò gbádùn ara rẹ̀ ara alé àwọn náà ò gbádùn máa akálà fàáfúnná ìtò ní nínú owó ẹ náà ní tó bá tún jẹ àwọn bàbá wa náà ní sẹ́yẹ bá jẹ lẹ́yẹ máa gbé fò àrùn lábí ìsàfà

ẹni tàà mi gbé òkú gan láti inú ilé tàà fi gbé dẹ́ta tán fi kírun sí lára kan tó gbé sínú mọ́tò lọ́tẹ́ àmọ́ fi gbé dẹ́tẹ́ àwọn èèyàn jẹ́ tàà ti fàáyà àti dáná sún ara ẹ má dáná sún ẹ̀ṣọ́ ó sì ṣe lò ha tẹ́bẹ́ èèyàn ni fọ́dà náà yàrá ibi tó kú sí inna lillahi wa inna ilaihi raji'un wọ́n náà nìyẹn gbogbo wàhálà ìjọba. àwọn lábí sàfọ́ àbúlá. èyí tó wọ̀ tó ti gbó tí kìí ṣe ti ẹmá. Àwọ̀ àwọn ẹ̀bọn fakùntana. Ànábì ní ẹlẹ́kẹta nínú tó jẹ́ ti ẹ̀ láti. Àwọ̀ àwọn ẹ̀bọn fakùntana. Èyí tó fún àwọn èèyàn tí ni wọ́n dùn sí ẹ̀tọ́ ṣàjú àgbà ẹṣẹ́ sà, ìzọ́kùnrin ọkọ̀ ẹ̀rà, ọlọ́wọ́n Ora òra aṣọ́sáàrẹ̀ lọ́rùn ni onáwó sílé kéwù ni onáwó sí mọ̀sájìdù ni owó àwọn ọmọ òrukàn ni owó àwọn opó ni owó àwọn ẹ̀kọ́ fáwà mi ní máa sì wà dáálíkà. tó yàtọ̀ sí ìta àkàálẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí. wọ́n máa sì wà dáálíkà fàhùwádà ìbọn. ìwọ kọ́ ló ní mọ́ o. pàtàkì kòkò lè nà á. ó ti tẹ́ bí ó di tara ó di tàwọn tí ò bẹ́ẹ̀ ṣiṣẹ́ ìwọ ni ẹ̀ lọ́dọ̀ ọlọ́run. ṣẹ́ni àwọn kan náà máa ń ná òṣìṣẹ́ wà lóòrùn ẹni tó fẹ́ jẹ́ wà ní bòòjì òṣìṣẹ́ náà tó máa lọ àkáǹtì fún bó ṣe ṣiṣẹ́ yẹn ibi tó ti rówó yẹn ibi tí bàbá mi ìponú sí tún rèé ó lọ ìjọba ó fún ọmọ ẹni sound education ó wá kówó àwọn aráàlú ó fi rán ọmọ ẹlẹ́ education àwọn ọmọ education wa mọ̀wé ṣùgbọ́n wọ́n ní aráàlú máa gbé ṣépè ìwọ lọ́lọ́run tó máa bí lọ́jọ́ lálẹ́kẹ̀ẹ́ yá kò sí tó kàn án pẹ̀lú àwọn ọmọ yẹn wala taziru waziratu wizra ukhra ọlọ́wọ̀n ní fi ìyá tiẹ̀ kò ní fi jẹ àwọn ọmọ ẹ̀ ìwọ lórúkọ tiẹ̀ bàjẹ́ tuntun máa lọ rojọ́ lọ́dọ̀ ọlọ́run àwọn ọmọ yá wá alùsẹ̀mí títí wọn àbí tó bá tún wá gbérù gbésẹ̀ tí wọ bàbá wọn gbé nígbésẹ̀ búso gbé gbogbo ọmọ tó torí wọn borúkọ ara ẹ jẹ́ wọn gbáyé o tó bá símọ́ wọn gbáyé o ó ṣe fún ọmọ ẹni ọ̀bá tó wà ní kápá ẹ̀ torí tẹbá lọ wọ̀ pọ̀lọpọ̀ àwọn tí wọ́n kówó jẹ kówó jẹ tí wọ́n ń ṣòwò wa lórílẹ̀-èdè náà níṣe kúṣe láwọn tàjírí wọ́n tútà ń gbọ́ yìí náà tẹbá máa fi gbọ́ lọ́gbọ̀bọ̀ ẹ̀rí pé ọgọ́ọ̀rọ̀ wọn náà wọ́n ti ń sá eré ọmọ tán ìdí ọmọ ọmọ wọ́n ti ń sá eré ẹ̀ kalẹ̀ àwọn táwọn wáyé tí wọ́n jẹ́jẹ́ ọba tó fi wọ́n ránṣẹ́ sáyé tó ti jẹ́ káwọn ìpé náà ni ọ̀rọ̀ ìzókòkún wà ìjẹ́ àrùn ọlọ́run àtẹ̀yìn bàbá wọn àtàwọn ọmọ ẹ̀ náà èmi ni mò ń gbọ́ bùkátà yìí

ẹ má jẹ́ kí ilé ayé kẹtàn jẹba yín o. wala yaghurrannakum billahil gharur. bákan náà alẹ́kọ̀ọ́rù nǹkan méjì lọ́lọ́ mẹ́ṣàn ní náà kan ṣe náà fọ́ ní al-maqsud bil-ghurur fi hadhihi al-aya ash-shaytan ọlọ́ni ẹlẹ́ẹ̀kejì àkọ́kọ́ ni ẹ má jẹ́ kí yòròyòrò ayé ẹ má jẹ́ kó tàn yín jẹ. wàlẹ́ ayábọ̀lọ́nà kan bí láyé lọ́gọ́rùrù. ẹ má lo fake life ẹ má tanra yín dànù kẹrù pé ń tanra yín jẹ. ẹlẹ́ẹ̀kejì ẹ má gbẹ̀tàn jẹ ṣètọ́ọ̀nì ẹ má jẹ́ kéṣù tàn yín. èṣù lóríṣiríṣi ẹ̀tàn lọ́wọ́ tó máa fi ń ni. èṣù lè sọ fún ẹ pé wo ó jẹ́ fún rẹ ní brain economy tá ń lò lọ́wọ́lọ́wọ́ yìí ìyẹn gbọ́dọ̀ fọ̀dájú kún ọ tí ẹ bá fọ̀dájú kún èyàn ní ní ìdáwùjọ o àwọn ẹdígbọ̀n ní recognize ẹ o àbí kó dájú ọgbọ́n o kò sí tó mẹ́ṣẹlẹ̀ ìjọba máa pariwo máa dákẹ́ ní má dáhùn má dáhùn lóhun èṣù ní o torí ẹ̀ tó bá ti dájú kò tó bá ti ń ro èrò kèrò ṣètọ́ ní dìde olóhùn advice ẹ̀yàn advice àbí yẹn advice burúkú yẹn ò dìde ó lè jẹ́ kó sọ fún ẹ̀ka ah, kí ló wà ń bẹ̀ gbọ́ṣẹ́ ọmọ yẹn wọ́n náà wá bẹ̀rẹ̀ sí wo bẹ̀rẹ̀ sí wo ọmọ yẹn láti orí dé kaná ǹgbà náà bẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí jẹ́ ṣàwàdà síra yín ṣètọ́nì ló sọ fún kó yá. wà láyà ló ń sọ pé lọ club wọ́n náà já rẹ̀ àṣírí ẹ ti ń bò àwọn tí ò ní tó ẹ ti ń nọ́gbọ́n sí àwọn náà ti ń lọ gbòrò àbíwọ̀ obìnrin nìṣú ń sọ fún pé á ah, ọmọ ó dẹ̀rẹ̀ wà náà jáde kí ló wá lọ́n bó gbogbo ẹ̀dú dúdú fún ó yà náà jẹ́ káyé rí ẹkó dà eṣú ní ọ ó fẹ́ báyé ẹjẹ́ ní ọ àwọn tó dá jù ẹ lọ́wọ́ lábẹ́ jìlìbáàbù wọ́n bò ní torípé ní ló máa ń níyì báyẹ́kẹ́ṣù báyé ẹjẹ́ tó bá bá yí ẹjẹ́ tọ́kò ní pẹ́ tó bí ẹbí máa bó bára má gbọ́tẹ̀ṣù gbọ́tọ̀ọlọ́run gbọ́tòjíṣẹ́ akọ̀sẹ́ ìdàkúdà ọlọ́ni ẹmá yọ̀nda ara yín fẹ́ ṣù ẹmá yẹ kéṣù tí alákòóbá ni كمثل الشيطان إذا قال للإنسان كمثل الشيطان إذا قال للإنسان كفر فلما كفر فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين الله ni mo fẹ́ ṣàkàwé èṣù fún yín tẹ́ bá mọ̀ tẹ́lẹ̀ tó lọ já àmọ̀ jù báyìí lọ. كمثل الشيطان إذا قال للإنسان كفر ọlọ́ ní ni a máa sọ fọ́mọ èèyàn pín ṣe ohun tí ò dáa. fàlámà káfárọ́. ó kùfò wàkà ìṣá máa sọ bẹ́ẹ̀ fún yàn. a máa sọ fún pé dájú ìṣá sọ ọ̀. kò ní sọ fún ẹ pé ìfikọ́lẹ̀ lílì ìsáni kí fún ẹ̀ṣù sọ fún ẹ pé kò ṣeun tí ò dá ó ní kò mutí ìfikọ́lẹ̀ lílì ìsáni kí fún ó sẹ́ lọ sí kò ṣe ṣìnà ó dẹ̀ bẹ perfect bó ṣe máa rí ṣìnà ẹ̀ sí ìfikọ́lẹ̀ ìsáni kí fún Allahu akbar tó bá wà láwùjọ kan tó bá ti ń rí àwọn aburú kan tó ti ń fẹ́ ṣẹlẹ̀ títí ya yọ dìde kúrò mẹ́ àwọn alágbàkọ ọmọbìnrin kan wà wọ́n lè máa mọ́mọ̀ pàdéjì ibi tó jókòó sí a máa mọ́mọ̀ lọ máa bọ̀ kò sí tó jábọ́ lọ́rẹ̀ tó ń wá kiri o òṣù ló sọ fún kókó wà fẹ́rẹ̀ ẹ̀hàn ẹ́ gíláàsì ní ilé ẹ̀ tó wà ń ta òní rí inú ilé a máa bá nù ilé a máa bá bẹ̀ wo obìnrin lóbìnrin láti ta o ń bá yá ara rẹ jẹ́ o ń bójú ara ẹ̀ jẹ́ hmm. ṣètàlì lọ́sọ́wọ́ ẹgbókò ṣèṣekú ṣe ṣe yẹn o ń tàn ẹni olóníkó jáde ó tàn ẹ̀ ojú ó ti ẹ̀ ó ní kó pa. ìlà níbi kiri lè di màlàkà jíjà mà láwọn àlékí láàgùn látẹ̀sí ní ilé máa lè. èsì sọ fún ọmọ ìlú ìwọ lẹ́wà. àlékí láàgùn látẹ̀sí ní ilé máa lè. ẹ wo ìlàlẹ́ bíkiri lẹ́tí málakàtí jàmálà ń. ìlàlẹ́ bíkiri wá sí ilé náà kó lọ bá àwọn ọmọge àwọn ọmọbìnrin àwọn. ìlàlẹ́ bíkiri. Àlẹ́tì. Mọ́làkà ti jàmá láwọn. Ọmọbìnrin tó ríra rẹ̀ ní ìrìkọ́lọ̀ ń fẹ́ lẹ́wà. Mọ́làkà ti jàmá láwọn. Ìyẹn jẹ́ láàmú. Mọ́làkà ti Mọ́làkà ti jàmá láwọn. Tó bá ti ẹ̀dá náà tó ríra rẹ̀ kó rẹwà lóòótọ́. Mọ́làkà ti jàmá láwọn. Ọpẹ́ ló lẹ́wà yẹn kì í ṣe ti gbogbo ayé. Ìlàlìbìkìrì láti mọ́làkà ti jàmá láwọn. Adàkẹ́sù tàn kó wá di àjẹkù. Àlẹ́yìnkí láàbò rẹ̀. Ẹni tó bá padà wá bọ́ sí lọ́wọ́, á máa jẹ́ kó bọ̀ ká jẹkù ní ẹ. Àlẹ́yìnkí láàbò látẹ́sí ní ilé máa lè. Wá sí ti fún ẹni. Àlẹ́yìnkí láàbò látẹ́sí ní ilé máa lè. Torí pé lára tó máa wọn obìnrin òde òní ṣe ṣìnà náà nìyẹn torí owó. Àlè máa ń Ìkan nínú ẹ̀ nìyẹn wọ́n yí ọ̀lẹ ju kí ní dálẹ̀ lọ. àlejì láàrùn. wọ́n ya bàbá ńlá kú ọ̀lẹ. látẹ̀sí ní ilé máa ní. wọ́n ti wá rí ní ìgbà ṣọ́ọ̀pù tọ́lọ́ ń ṣí fóun yìí àwọn afipawó. àlejì láàrùn látẹ̀sí ní ilé máa lé. wọ́n sọ ilé ọmọ táwọn ya wa tàná tí wọ́n fi ń ṣe òwú ọmọ àwọn wá sọ bẹ̀ tí ẹ pé àwọn ọkọ wọn nìkan ni wọ́n lẹ́tọ̀ọ́ síbẹ̀ táwọn ọjà wá ń fọwọ́ rẹ̀ gbáyà àwọn wá sọ di ohun tó já sí pé inna lillahi wa inna ilaihi wọ́n wá sọ di ṣọ́ọ̀pù ilé iṣẹ́ àlèkìláhù látẹ̀sì ní ìlìmọ́lì mọ́lẹ̀ ṣe gbéraga torí para rẹ̀ rí jọ̀lọ́jọ̀lọ́. látàtà ká parí mi ní àjìnlẹ̀ jí sí mi. ara yẹn máa tó mú jọ. alẹ́ ìsà rúkúsù áàkìrọ̀ kúlì gọ́ọ̀lì. alẹ́ ìsà rúkúsù áàkìrọ̀ kúlì gọ́ọ̀lì. àbọ̀ rẹ̀ ni sọ fún ẹni wọ́n rúkúsù wọ́n girama ara tí wọ́n náà dọ́jú báyìí Bára wọn ṣe dán tó tó, bára wọn ṣe dán tó ń gbà náà. Ẹlẹ́gbà rókó sóró. Àwọn bàbá wa arúgbó òde òní, àwọn aya wa òde òní, àwọn náà ti ṣoge, àwọn ìjẹ̀ lámójú. Àkìbàtàwù àbí mú kó ṣàtúnwérí mí kó tún wọ́ lójú kódà tó bá kó nǹkan mẹ́ta kalẹ̀ báyìí tánwà ní kan àwọn mẹ́ta náwà dúró ọ̀fẹ́ máa fún wọn ní kankan lẹ́yìn ìgbà tó bá mú ti ẹ̀ fún kò ní jẹ́ tí ẹ̀yẹ wò dáadáa tí máa lọ tọ́wọ́ àwọn méjì tó kù kò dá kí èèyàn máa ti tẹ́lọ́rùn kò dá kí èèyàn máa yáyọ ọkàn ìtọ́lọ̀ bá fún ẹ yẹkò tó ẹ ìtò bá wá ìtì ní nítẹ́lọ́rùn pẹ̀lú ìtò bá ti ní ọlọ́ni ṣètọ́ ni máa ń tọ̀yàn jẹ ní o Fàlámà káfàrọ̀. Tí a bá ti wá ṣe ń tọ́lọ̀ òfẹ́ yẹn. Fọ́lá ní ìbàrí omi ń ká. Ọlọ́run ti tàṣírí èṣù fún wa. Gbogbo ìgbà tó ń hùwà gidi ọkàn àìgbára gírímọ́ káyẹ ìtàdí tó tiẹ̀ ó tiẹ̀ ó tiẹ̀ tó bá ti wá tiẹ̀ débi pé ọ̀rẹ́ ọlọ́mọ ẹ̀kọ́rọ̀ ìmẹ̀ àjẹ́ dàrú kí ni ṣe sáni máa sọ ọlọ́ni ọlá ìṣàwà sọ pé mẹ́kọ́ ni mo ní kò parọ́. ní àkọ́fún lọ́rọ̀ ọba ilẹ̀ alẹ́mí. ẹ̀hàn pé tó bá pẹ́ jọ táyé ni tó bá pààyàn tó ẹ pẹ́ nìkan ló ní kò pa tó bá ti dé kọ́ọ̀tù tó bá sọ pé o mọ̀ kó pa lóòótọ́ ṣùgbọ́n o mọ̀ mọ̀ ṣe lágbájá ló ní kò pa o lè rẹ́ nìyẹn pèdé kọ́ọ̀tù ẹjọ́ tó ń fẹ́jú ti nìyẹn inú adájọ́ tó ń jùgbó ti ẹ̀dá àwọn ọ̀daràn sì kúnta ẹni tó sọ fún kókó pa yẹn ẹlògbẹ́ náà wà kò yọ ọ náà kúrò lọ́dáná ọ̀dáná kan tó di méjì ni ọ ọ̀dáná di méjì ni ọ

ó bá ṣàrọ̀ àlẹ́kọ́dù ẹni tó dìde ìpani gangan torí ẹ gbogbo tó ọ̀rọ̀ pé ṣù ló ń tàn ẹ̀ṣù ló ń tàn ẹ̀yẹn tó bá dé ọgbẹ̀lá sí àmà ọ̀pọ̀lá ṣe ìtọ́nù lámà kúdíyà al'amuru iná lọ́nà wàádàkọ́m

ìṣínà wa fò òun bá ajáwòyàn ló ń gbà. Inna Allaha wa'adakum wa'dal haqqi. Ṣé bọ́lá wọn ṣàdéhùn òdodo fún yín, sọ pé tẹ́ bá ti tó ẹmọ àlùjánnà. Wa wa'adtukum fa khalaftukum. Ẹ̀rọ ṣàdéhùn Fa khalaftukum. fún ilé ni Wọ́n máa ká náà lè yà àlẹ́ ikùn mìíràn sọ̀lọ̀ tọ́ọ̀nì ní ìlà àwọn ọ̀dà ó tókò fàṣàjà bí tún mú lè. Ìtẹ́nà máa sọ fún ọjọ́ náà ìgbẹ́ ń sọ fún yín. Máa ká náà lè yà àlẹ́ Ẹ Ìlà gbogbo tẹ́ǹtì sí mi lọ́dọ̀ yìí kí n Ìlà àǹdà ó Ìlà àǹdà ó mo kàn pè yí ni mo sọ pé kẹ́ ṣe ohun tí ò dá mo ní kẹ́ mú tí mo ní kẹ́ ṣe ṣìdán ìlà àǹdà òdòkó ìlà àǹdà òdòkó fásádàbí tún mú lè fásádàbí tún mú lè fásádàbí tún mú lè fálátẹ̀lú mú ní wàlú mú àǹfúsà kan Ojórí wọn tó ta yí ara rẹ̀ tó ta ọ̀rọ̀ ara rẹ̀. Wàlá àtẹ̀lú mú ní wà ló mọ̀ àǹfòsàkó. Ọlọ́rin ti sọ́nà máa sọ pé fàlá àtẹ̀lú mú ní ẹyẹ bú mi mọ́. Wà ló mọ̀ àǹfòsàkó. Ọlọ́mọ àǹfòsàkùn ẹ̀búra yín. Ẹ̀búra yín ẹ̀yìn lẹ dìsá láti ṣorí ibú. máa ànàbì mùsùlùmí kíkún wà máa àǹtọ̀ bí mùsùlùmí ìyá yín ní ìtàkọ́rùtù. máa ànàbì mùsùlùmí kíkún wà máa àǹtọ̀ bí mùsùlùmí yín. ìní ìtàkọ́rùtù bí máa àṣírọ́kítù mú ní mi ń kọ́ bíl. kọ́nìkàlùkù máa máa ti ọ̀nà síṣe tọ́ni lọ́rùn pé iṣu ni ó. ìnà ìnà ọ̀vọ́ọ̀lì zálímìnà lahum àdábùn alim. àti ọlọ́run bá kójọ kó má jẹ́ kí èṣù jàre wájọ gbẹdàgbé kí a mọ̀. Àmín. Àwọn ọ̀nàkọ́lọ já jàre. Wàlá yagurrannakum billahi al-gharur. Kí náà ìtagbọ́lẹ̀ ni máa ṣe ní balẹ̀ jàbúrú àti àwọn àti àgbọ́. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا قد يعلم الله الذين يتسللون منكم منكم لواذا فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم fún ìbéèrè tàbí ṣíṣe olùgbọ̀wọ́ irú ètò báyìí àti mímú àwọn ọmọ yín wá sí ilé kí wọ́n wá fún ẹ̀kọ́ ẹ̀ àti àgbọ́yé ẹ̀sìn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn dókítọ̀rọ̀ wa ní zero facebook page wa ní dáwàtò lè hákì lẹ́mẹ̀ẹ́ abẹ́òkúta.